تعمل رعاك الله مني تحية pẹ̀lú understanding ẹlọ́kíkálẹ̀ sí understanding ọmọ muhammed tó ibà tí ní وكيف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى àwọn tí ẹ máa yóò ń bá ànábì ò tí ì dé. ìdáṣe ìta ń tàlùkọ́ ilá kásálìmà aláìka ilá haka sálìmà. aláìka. aláìka bí akhalaki nabi muhammadin. عليك بأخلاق النبي محمد ẹni bá yóò bá ànábì òní wálẹ̀. wallahu ata linnabi muhammadin fadilabi kọdizada o takirima sọlá alayhi wa qala ya mani amanu. صلوا عليه وسلموا تسليما ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hún bàbá wa kábíyèsí ọlọ́fà kábíyèsí bẹ́ẹ̀ ti wí mọ́ ní. kábíyèsí o. ó kọ ẹyọ kan o bàbá wa ọlọ́fà ní á bí gbogbo wa yìí ṣùgbọ́n látara àlùbáríkà bàbá ti di bàbá gbogbo ayé Allahu Akbar látara àlùbáríkà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí ààyè tí wọ́n ti ń retí bàbá wa ọlọ́fà báyìí tí n sì ṣenú gbòòrò ọ̀fà yìí ó táyè mẹ́ta frank ṣùgbọ́n bàbá ní ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káwa lọ filẹ̀ kẹ̀sí di ọmọ ọlọ́mọ èèwọ̀ ni mo fẹ́ kẹ́ farabalẹ̀ torí ọlọ́run bàbá ti wá sọ fún àlù yòókù pé ì ń bọ̀ ṣùgbọ́n mo fẹ́ dá àwọn ọmọ mi lóhùn bẹ́ẹ̀ bá dá létí ò dá níta àgbákò ni bẹ́ẹ̀ bá dá ń ta tí ò rí gbé wọlé òfo ni ìdí èyí ẹjẹ́ á yọ àsìkò síra wọn kí bàbá ó dá àwọn ọmọ tí wọ́n bí lóhùn kí yìí wọn kó tún máa pọ̀ sí níta. ẹsẹ amini. àmín. naam. amiru ọ̀fáwí miftaudi nina. bàbá mi ọlọ́fà mo kí yín púpọ̀ púpọ̀ púpọ̀. atọ́lá bàkọ́ o rabbuna mutasaribala. bàbá wa aláhọ̀ mọ̀ràn ró ìkànsùn. mo kì í. àmì wo ọ̀fà wí. bàbá oníkókó mo kì í. miftahu dinina. bàbá wa alátàdá. àtọ́lá bàkọ́ ò. mo wá kí bàbá wa lídà wa bàbá wa fàájì ọ̀rọ̀ yìí ò ní dojúrú. rọ́bùnà mọ̀tàsárì bàlá ìlera gẹ̀dẹ̀ yín tí ẹ fẹ́ kọ́ sọ́fà ọlọ́run yòórí ẹ láyọ̀. àtọ́lá bàkọ́wò rọ̀bùnà mùtàsárìbàlà. bí mo ṣe wí irun bọ́lá òun ti pè nà bó lọ wí. àmírù ọ̀fáwì miftaahudi nínà. bàbá chief balógun mo kì í àtọ́ọ́lá bàbá wa asálọ́fà. rọ̀bùnà mùtàsárùbálà. chairman fún Ọ̀fà local government mo kí gbogbo yín jẹ mọ́. àmírù ọ̀fà mi. mo kí alẹ́ sí náà yẹ ẹ̀yin mọ̀ yẹn mọ̀ yẹn mo kí ọjọ́ lọ. miftaahudi nina. mo kí baba mufti gbogbo ilẹ̀ Ọ̀fà baba bá yá yìí. àtọ́ọ́lá bàkọ́ wù mo kí yín púpọ̀. rọ́pùnà mọ̀tàsáró bálá. ní gbogbo state waziri bàbá mi mo kí bàbá olùwàkìl. àtọ́lá bàkọ́rù rọ́pùnà mọ̀tàsáró bálá. minister for special duty mi àti igbákejì mi náà wà rọ́bì tọ́tù la imat ulama bàbá arójò mo kí yín. àtọ́lá bàkọ́rù. alájọ tajudeen wọ́n máa ní Kurumasi. rọ́bùnà mọ̀tàsárì bálá. ìyàwó àgbà Ṣítù Masjidu Nur mo fi wọn kí gbogbo àwa ìyá ńláńlá obìnrin ń bí torí ọjọ́ tó lọ. àtọ́lá. kí wọ́n bá àjòyè amánisẹ́ ni torí mo mọ̀ rìn àjò kábíyèsí lónìí. bàkọ́wò rọ̀bùnà mọ̀tàsárì bálá. kábíyèsí. kábíyèsí mo kí gbogbo èèyàn rẹ́gẹ́dẹ́ mo kẹ́ni tí n gbọ́dọ̀ má kí my beautiful wife o o wà mo kí ọ. àmírù ọ̀fáwì. má kí gbogbo èèyàn tí n kí ẹni tí ń tọ́jú mi kò bá wọn. miftahu dinina. kábíyèsí mo kí ẹni tí ń dín ta sí mi lẹ́nu. àtọ́ ọ̀la bàkọ́ wò. rọpụ mutasaribala. bí n bá ti kí n kíra mi nù ó sì ọkú ìtọ́jú mi dàgbàdàgbàdàgbà kábíyèsí ẹ jẹ́ ń lọ nù ọ̀rọ̀ mi straight lẹ́ẹ̀kan náà n tí ọmọ wa béèrè kábíyèsí kí lójú sí àwọn ìjọba chairman dà máa kí lójúṣe àwọn ìjọba lórí ètò ààbò kí ni ìjọba lè fún wa tá a fi nígbàgbé wọn nínú àdúrà lórí ààbò gbèsè wo gan ni ẹ jẹ wá àwa àlú gan gbèsè wo gan làwa náà tó wá jorí ara wa tá a fi ní sórí ibú. àmì irú miftahu dinina. ṣé wọn lọ fún ìbílẹ̀ àfà ọmọ gidi. àtọ́lá bàkọ́. ọmọlúwàbí. rọ̀kùnà mùtàsárì bala. alhaj abdullateef padà máa ń sì di coach ẹ jòkó ẹ ní parẹ́. àtọ́lá bàkọ́. kábíyèsí mẹtẹ̀sùbá lára wọn neighborhood watch tó ṣaláìsí níjẹ́ òní eh. mo wá ní kò sí ní tá a lè fún ọmọ lọ́nà ọ̀run ẹ bá fún ọmọ rẹ̀ kan ṣe bí ti ń sọ fún yín chairman ti fún ọmọ rẹ̀ níṣẹ́. Allah. ilé tó kọ́ kù chairman ni mo parí ìyókù wọ́n ti lọ dáwọ́lé lẹ́nà báyìí alága gidi nà ẹ̀yin ọ̀fà ẹ lọ mọ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ń ṣe òṣèlú ẹjọ́ rí yín ó fapò ẹ lọ́wọ́ ọmọ gidi bẹ́ẹ̀ bá ti rí ọmọ gidi fi kalẹ̀ ẹ sọ àpò ìyàkọ́ àwọn tí wọ́n débẹ̀ tán tí wọ́n ní òsè èèyàn mọ́ táwọn náà ò ní bẹ́ èèyàn kú níbẹ̀. Allahu akbar. A'udhu billahi. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Mo kí àwa OCU OCU èmi ò gbọ́ yín o. OCU OCU Ọlọ́ọ̀fà OCU Unity OCU you Ọlọ́ọ̀fà. bẹ́ẹ̀ tí máa pè nù ẹni kí ni túmọ̀ rẹ̀ pé gbogbo tá a jẹ́ ọlọ́fà lónìí a. ẹgbẹ́ tó bá ti kú lábẹ́ ọlọ́fà kò sínú tàn mọ́. OC and you. Bó lọ wí. A'udhu billahi minash shaitanir mi bismillahir rahmanir rahim. Wọ́n tún báyìí mú kábíyèsí Angi state program pé ẹ dúró dè mí ń bọ̀. Ẹ ń ah, tọ́ ń tóbi. Ẹ ń tọ́ ń tóbi. Excellence ti ń jòkó de kábíyèsí. Naam. A'udhu billahi minash shaitanir rajim. dákun dákun dá mi nù dálẹ̀ dálẹ̀. bisimilayi. dálẹ̀ dálẹ̀ dálẹ̀. rahmani rahim. dálẹ̀ má jẹ́ o dànù. ya ayyuhal ladhina amanu. ku anfusakum. wa ahlikum nara wa quduha an-nas. الناس والحجارة ọlọ́run ní káwọn sọ́ra wa ẹ jọ̀ọ́ pa ìwọ́n mẹ́yẹ wala tulku bi ẹ má rawọ́ lẹ́yìn tí ó pa irun baba mufti pé ẹ̀yin èèyàn ẹ̀yin ìjọba. ẹ wọlé báràlú ò bá ti ní ìfararọ ìjọba yín ò ní ìfararọ. Allah. ètò ààbò ìjọba tí ò bá ti lọ́wọ́ sí i ẹ wò dáadáa kò mọ ìgbésí ayé ni. kábíyèsí. gbèsè wo níjọba jẹ́ àtàfi láàbò. àkọ́kọ́ ń bẹ̀ ní hakul hayat báàtì máa sẹ̀mí nínú ìlú àwọn ocu báàtì máa ṣe ẹ̀mí tá a fi ní ìfọ̀kànbalẹ̀ ọrùn àwọn tí ń darí wa ló wà. tá lè gbé ẹ̀rọ síwájú tata sì bá láàárọ̀ ọjọ́ kejì gbogbo abọ́ tá a fi dáná sàárì tí wọ́n ní jí kó tó dà ṣùgbọ́n. hakule ayati yìí ẹ̀dá kan kọjú síbi wàlẹ̀ amni. àti ìfọkànbalẹ̀ mo ń sọ lánàá níbi wáàsí tí wọ́n pè mí nílọrin pé àmọ́ wa ni kò sí fọkànbalẹ̀ àmọ́ náà ọmọ kan ń jà wọ́n ń lágò mọ́lẹ̀ wọ́n ń yọ àdá lágboolé síbẹ̀ ni bàbá ti ń rán wọn ń wọ́n ṣe máa mú ọmọ bútàpì fílẹ̀ ọmọ wa ni nọ́mbà kìíní nínú ọmọ ìwọ́tọ̀ fóònù ọmọ tiẹ̀ ń bẹ lamẹ́ríkà ń bẹ ní èwo la yí ọmọ ẹ bàjẹ́ tán. kí ló dé ẹ dákẹ́ ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ ní kí ni báyìí lẹ́rù. habib hakul hayat ìsẹ̀mí tá a lò nínú ìlú yàwá yàwá yàwá masjid ọwọ́ àwọn ń mọ ge kéékèèké ni ó yẹ kí wọn ó lè ṣètò bí ìsẹ̀mí wa ó ṣe dè wọ́n ń gbé ọmọ ni wọ́n ń pààyàn ni arókùn títì ni kì í ṣẹ̀bi ìlú ẹ̀bi ẹ̀ tí ń darí ìlú ni kò sì lè sí ààbò tó péye bá a bá ti lè tọ́jú ẹ̀ tí ń fẹ̀mí ara wọn wéwu fún lùú bàbá ti tọ́jú wọn ẹ mọ̀ retí ààbò ẹ̀mí kan ò lè dè kálukú ló fẹ́ jèrè ìyàwó àtọmọ wọn ó dà yín lẹ̀ fólè. bẹ́ẹ̀ni ó bá kú yóò mọ tí ó kú lé lórí bólú ó bá sáyẹ̀ ládàá yóò mọ tí ó sálé lórí ìsẹ̀mí ò jọyín lójú kì í sì sí àwọn ìjọba nìkan àtàwọn olówó òlu olówó òlu tẹ̀ ń wálu lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ̀ ń sá lọ bí asín ó yẹ ká rántí pé njọ́ kan lẹ́ẹ̀ fẹ́ ṣàìsùn nínú ìlúbò lẹ́mí yín ó ṣe dè. wà á máa ń dọ̀ ìyá àlè òkú kọ́ yubula àbídọ́ àti. ó kẹ́yìn náà bàbá mi ọlọ́fà kò ní sú yín. àmín. bẹ́ẹ̀ bá sàmì à ń lọ lẹ́nu. àmín. wọ́n tó bá fẹ́ kún ojú mi sáà sàmì fọlọ́fà bàbá ọlọ́fà wàhálà ò ní jẹ́ tí. àmín nígbà táwọn olè yadé tá a fẹ́ ra ọkọ̀ ńláńlá ń jọ sí kábíyèsí ní ka ewo ká ẹ mọ̀jọ wọn túlù máa lórí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ìjọba ń bẹ lọ́tọ̀ àwọn olówó náà ń bẹ tí ó yà sí ìlú ẹ̀sùn àpò ìyàkọ́ nítorí bá ṣèyàwó fọmọ tí a bá gbé ẹnìkan nú olówó tí tó wá bá yẹn ṣènáwó gbanilkọ́ tó máa fò gbanilkọ́ tó máa fò wọ́n á wá ẹnìkan tí wọ́n gbé nítorí táwọn mẹ̀kúnnù ti ń sọnù àṣẹ wà láyé tẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ dàbí àwọn ìjọba níjọ mínísítà kan bá forí fọ́ níbi kòtò kan wọ́n máa di torutoru àìmọye mẹ̀kúnnù tó ti kú bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àmọ́ ń jẹ́ àgbákò bá kan ẹni tó súnmọ́ wọn wọ́n wà wọn kò kòtò mẹ́wọ́n wà di ìjọ náà ẹ wà wọn kà. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì hakul amni kábíyèsí mọ̀ ká kíákíá torí mo mọ̀ ikú kọ́ mọ̀ sí mọ̀ sẹ́dúsìn ètò ìfọkànbalẹ̀ àmì ìjẹ́yìí. ọrùn àwọn tí ń darí wa ló wà ẹni bíi kíni. bíi kíni. èyí yóò dùn èyí n bá sọ o ká máa ṣe náwó ọmọ mẹ́rin ó sì wá dojú agboru ọmọ mẹ́rin péré. ọmọ mẹ́rin péré. wọn ò ní wà láì ẹ gbọ́dọ̀ sọsọ lu alábi nílùú ní ìjọba ọmọ méjì kí wọ́n sì sọ fún ìyàwó pé ǹdẹ́ kò lójú agbo lọ ẹ nílè bá wọn wí ọmọ mùsíbà tẹ̀ fi ń da yérú nù. ìfọkànbalẹ̀ gbọ́dọ̀ máa bẹ nínú ìlú káì sáì gbọ́dọ̀ máa bẹ pé tẹ́ bá ṣèyí òfin tẹ́ fi jẹ́ ń ni ìyá rẹ̀ ni kò sí fọkànbalẹ̀ mọ́ o bóyá o bá ṣe kó ọmọ lónìí ọ̀tọ̀ lọ́lọ́ sanwó lẹ̀ mm. pé ẹ dákun mo fẹ́ kó ọmọ wọn wá béèrè kúlà ráìsì mẹ́rin kúlà àmàlà mẹ́fà ẹ mọ̀tínà ẹ kó wá ẹ dákun kí wàá láàfin ṣènáwó ńgbà táwọn fi yín sanwó lẹ̀ tán. bọ́ọ̀ nkọ́lé wọn sì ọ lọ́wọ́ tó ọgbà cooperative tó tí o ti bá débi kan wọn ẹ ti kọ́ débi window fifty fifty lẹ́sàn tó bá débi kíkan ẹ̀sán one fifty njọ́ tẹ bá fẹ́ kùn ẹ̀sán two fifty tá a bá dàpọ̀ sí òkọ́lé mi ẹ̀ sì ń wòran ẹ̀ ń wòran ẹ̀ ń tọ́jú ọmọ kìnìún àtọmọ ejò wọ́n padà san ọmọ yín gbà tó bá yà. Allahu Akbar. kò di méjì. kò di méjì. wọn ò béèrè kẹta. ẹlẹ́ẹ̀kẹta. wàhákùl amal. Allahu Akbar. jama bá a ti rí sẹ́. bá a ti rí sẹ́. ẹnìkan ní ká máa tọ́ ọmọ mo láà tọ́ ọmọ àwọn tá a tọ́ iṣẹ́ dà ti ń rí ọmọ yẹn náà ti parí ilé ìwé ni. ẹ mọ iye agboolé kọ̀ọ̀kan ni tolúkálùkù kàwé tẹ wọ́n á há nọ́mbà mọ́tò. ìwé tí èyàn ó kà níjọ́ tí wọ́n fi pijó tuntun pàdé ẹ̀ tó bá kà ní ìsìn yóò ṣe sálákọ̀wé olóbìnrin lé ni wọ́n ní ẹ bá ló lápá lónìí alẹ́ pa two five wọ́n sì fún ní wàásù méjì kọmíṣánná ti tiẹ̀. bàbá wa fàájì iṣẹ́ dàmọ́ ẹ wá nílùú òní fọkànbalẹ̀. gbogbo ọmọ tó yẹ kó ti máa jẹ́ ń wọn gan ìyá wọn ní tó ń bá tọ́ ọmọ wọn ní sáà máa bí bọ́ọ̀lù sẹ́ máa bí kọ́ máa kú dànù lásán. ìyá rẹ̀ wàá fẹ́ wó orí lọ́mọ gbé sáàrì fún ọkọ mi jẹ́ bọ́ọ̀ bá rí sẹ́ ọ̀sà sòkú wa tá a bá kú. ẹ̀yin kọ́lé ìwé ẹ̀kọ́lé iṣẹ́ bó ní kí wọ́n ti máa lo làákà ìwọ̀n. bí ìbá sí ọlọ́fà tó jẹ́ èèyàn nígboro díẹ̀ pé ẹja fún ọ níṣẹ́ kẹlòmíì ni o tún gbé lọ́tún kẹlòmíì o tún gbé lọ́sì àti bí àwọn alájí àwa Ibrahim bẹ́ẹ̀ ni brimo àti bí ọkùnlọ́lá asiru àtàn báńbáńbáńbáń tí wọ́n jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n rí sẹ́sẹ́ ẹ̀ bá ti rí ní tó dolè lọ. kábíyèsí àwọn tó fẹ́ lówó bíi bílíọ̀nù pọ̀ láyé àní káró ń jẹjẹ káró ń jẹjẹ kí iléyà ó dé kárẹ̀ràn bíi pàdé mi lẹ́yìn kùlérà kí ramadan ó dé kára àbí kẹ́yìn sẹ̀mó kálukú náà àti níyàyò ọkàn ta ni ó wàá dálé iṣẹ́ lẹ̀ kò sí sẹ́. bàbá nígbà tí wọn bíbí lọ́sọ̀gbọ̀ wọn ni kí wọn bọ̀ ọlọ́pàá sọ̀rọ̀ wọn ń gbowó lójú títì mú ni wọn ò sí nígbà náà tàtọ̀ sí ti mú tí wọn nàró nàró tó rùn pa ojú wọn lòrùn ó ti yọ ojú wọn lòrùn ó ti dá gbogbo ara gbẹ bí igi ẹ wá ní wọn ò ní gbà èló lẹ̀ ń fún wa tí ìbá ṣe pọ́ lòun kọjú ọlọ́pàá sí akọ́mọ alẹ́mà wọ́n ti pa olówó tán nàìjíríà. gbogbo ọtẹ́rì tẹ lọ sọ ọlọ́pàá o ẹ ẹ mọ̀ ṣe pé wù wọ́n nígbà tí ẹ kàwé torí wọ́n fẹ́ yí tí wọ́n rí nǹkan ṣe mọ́ni kó dá ìtajà máa ṣe yí náà ta ló fẹ́ dúró kan ní olè ẹ wọ́n á sọ̀sọ̀ wèrè olè dẹ̀ wọ̀nyẹn hàn bàbá ta ni ó dúró de bíndígà tó wà lọ́wọ́. sọ̀rí ìwọ́n jáná sí ha hakulẹ̀ aman ẹ nǹkan kí baba mi ó dìde ẹ gbọ́dọ̀ ṣètò sẹ́ àwọn àwọn àwọn ibi tí mo dé kábíyèsí mo travel dé láwọn countries kọ̀ọ̀kan tí ó rọ̀ ní kí n dé mo rí pé tí òjò sí wà wèrè jù iṣẹ́ ni àwọn ọ̀dọ́ ti gbowó tiẹ̀ láàárọ̀ kálukú ti rí jẹrí mu kí ni wọ́n máa ṣe bí wèrè fún. àwọn kan àwọn kan ń gbowó ọjọ́ kan àwọn kan ń gbowó ọ̀sẹ̀ àwọn kan ń gbowó oṣù bó ni wọ́n ti sórí ibú a máa gbọ́ bílíọ̀n lágbájá ní bílíọ̀n lágbájá ní tírílíọ̀n wọn wá dálé sẹ́lẹ̀ mẹ́kúnnù mà dáràn owó tí a fi tọ́ ọmọ mi owó bíi kò fẹ́ ni owó tí a fi tọ́ ọmọ mi ìyá rẹ lọ ṣe ẹ̀gẹ́ ni ìyá rẹ lọ kán kaṣú ni ẹ̀ ń nà ìyá rẹ nítorí owó ó fi wú orí tọ ó fi yàtọ̀ kò jèrè ẹ̀ tó ikú alẹ́sìnlọ́yẹ́ ní block industry ẹ̀bí mẹ́ẹ̀ẹ́dógún ní ṣiṣẹ́ wọ́n sá jẹun àbí wọn ò jẹ ni kọ́lùkálùkù náà dá nǹkan díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kẹ́ èèyàn ó jẹun àwọn èèyàn ti rò ó pin náà fi yọ lórí ibù. kábíyèsí wàá kù tààlùmí wa tààlìm nínú gbèsè tí ẹ jẹ́ àti òfin ní síwá wèrè òun ni ká ṣètò bẹ́ẹ̀ yóò ṣe rí ẹ̀kọ́ kọ́ ẹ fún ọmọ ní mímọ̀ kólówó kọ̀ọ̀kan kó mú scholarship lọ sí skul kọ̀ọ̀kan èmi tọ́ ọmọ hundred èmi tọ́ ọmọ fifty èmi tọ́ ọmọ twenty ẹ rí i pé wọn ò ní sí èrè mọ́ ọmọ tí ò rẹ́ni tọ́ ẹni kó mọ̀ sí aluminium ẹni kó mọ̀ jí kòkò orin ẹni kó mọ̀ jí kébù wáyà kí ni kó tó mọ̀ jí èmi lẹ́ni ó mọ̀ ṣe. ẹ fún wọn ní ìmọ̀ gbogbo ẹ̀yin olówó ẹ máa lówó àfẹ́kẹ́ dolòsì ṣùgbọ́n ẹ sì ti a mọ́ kò dìgbà tá a bá kan géètì yín ká tó jẹun ẹjọ́ olúkálùkù ó kó jẹun bí sí ọwọ́ ara rẹ slavery ni ẹ ẹ slave wọn ni ẹ fẹ́ kójú wọn ó là ẹ fẹ́ kí wọ́n ó déèyàn ẹ máa fún ẹ ní tọrọ kọ́bọ̀ owó tí ò tọ́jú ìyá àtọmọ. bọ́ọ̀rọ̀ bá gbóná ẹ bomi wọn. ẹ mọ̀ láǹṣàdúrà fún ẹ̀kan àwọn tó wúlò là ń dákọ̀ Jamawa, wa wa haku ri'ayatil ijtima'iyya tìjọba nù sókí kí wọn á mójútó àrẹ̀áyà ètò àfíẹ̀sí wa bí wọ́n sì máa mójútó wa tó mọ kọ́dínéètì wa àwọn arúgbó mélòó ló wà lágbolé kọ̀ọ̀kan ẹjẹ́ àṣẹ báyìí bí ò tiẹ̀ dà bí ò ti dàgbà kó bọ́ ọmọ wa ká fún un bí ẹni ó kú tẹ́ bá fọmọ rẹ nísìn mọ̀lẹ́bí rẹ ò ní ṣépè fún yín kò sáà mójútó mọ́ àfi kọ́ dúró dé ká kó àwọn ọ̀dọ́ jọ kẹ́lẹ̀ ń sọdún fún ọ lẹ́yìn ọdún kílẹ̀ ni wọ́n máa jẹ ṣé kó tún máa jẹ atẹ́gùn ni. táwọn ti ń darí wa nù ní ṣókí àgbàlagbà ń lọ ibì kan. èmi ní gbèsè tàwọn aráàlú tàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí. wà á máa ń dọ̀ ìyá òkun kan yubula bídọ̀ àti. kábíyèsí hifsun nafsi aráàlú gbọ́dọ̀ mójú tẹ̀mí ara wọn ẹ̀mí yín dúdú ẹnì nǹkan ní nǹkan ìjọba ẹ máa bàjẹ́ bẹ́ẹ̀ ti ń gé kébù lẹ́ẹ̀mọ wú òpó lẹ́ẹ̀mọ bà nǹkan jẹ́ bàṣẹ jẹ́ transformer ẹ lọ yọ fíìsì ẹ kí lè tó mọ ẹ jì wọ́n ṣe jí transformer tú owó lẹ̀ tọrọ ẹ tọrọ oríire lọ́dọ̀ wọn ẹ tọrọ tí wọ́n wá sẹ́ fún yín ẹ máa fẹ́ nu wọ́n èsì káàkiri. ntaasi mo nínú ọ̀tọ̀ ọ̀fà yìí sì ṣe ọ̀fà yìí sì jẹ́ bàjẹ́ ètò wa kó àṣà burúkú wọ ọ̀fà Ramadan wa dé àárín nǹkan àwẹ̀ kí lẹ̀ ń jẹ káwé tó dé tẹ́ ẹ̀ jẹ ni tẹ́ fẹ́ soso idosu olórí ibu ẹ jẹ́ àtúntò ẹ̀mí wa ṣe síra wa kí ètò ààbò lè máa bẹ́nu ọmọ ìlú ní òpè lágbájá ó ṣèyàwó ẹ lọ́dà nǹkan rẹ rú lágbájá fẹ́ sílẹ̀ ẹ mọ̀jẹ̀ orí sí ẹ̀mí ìlú ìgàn mi yín ò dá síra yín bolẹ̀ ẹ̀ ti soríire. ẹni wa ń kò tó ga ẹni wọn bá yín lé kú kan bá tiẹ̀ jẹ́ wọ́n fún ọmọ ọ̀fà nípò ọ̀fà lẹ́tì kọ́ lẹ́tà lọ ẹ bá yọ ẹ bá da tiẹ̀ rú kíní tí wọ́n fún wa ètò ààbò tí wọ́n fún wa àwa kan ò gbọ́ ẹ má àpúrúfù ẹ̀ ọ̀fàlẹ́ẹ̀tì pé ẹ máa àpúrúfù ẹ̀ ọ̀fàlẹ́yìn ó ti wà nípò tẹ̀ ní fún ní mandate ẹ̀ tẹ́ borí rẹ jẹ́ gbogbo ohun tó yẹ kí wọ́n sọ rẹ ti fọ̀tẹ̀lé ẹ̀ dànù wọn ò ní wàlú mọ́. baba yà yìí wahif sọlẹ akili n bẹ sọmọ ẹ kì í lẹ́nu káwa tún ọpọlọ wa ṣe gbogbo ọmọ ọfà ẹ lọ múra ní múra fi wúlò fún lu yìí ọpọlọ àwọn èèyàn ti dàrú o àwọn èèyàn ronú pàǹdé sàlùbáríkà máa láyé fa gbogbo àwọn tó jòkó tí ẹ dẹ́gbẹ́lẹ̀ ṣèbí ń sí ọwọ́ ni ẹ ń sí ọwọ́ ń sí ọwọ́ ọpọlọ wọn náà fi ń jẹ gbogbo aká dìbò ká tó dé yẹn kórókálùkù bíúdà rẹ̀ dé gbogbo etí ìbá tiẹ̀ sòṣèlú mo ṣe èèyàn èmi ò lè tẹ̀ ká tí fi kúlẹ̀ kí n tẹ̀ fún yẹn n ò lè dìbò fún mi n ò lè di kánsẹ́lọ̀ n ò lè di mínísítà n ò tiẹ̀ fẹ́ ọ́fíìsì mi ti tó mi tẹ bá rí pósítà mi mo ní wàásí bì kan ni. kí ló dé tá a lè mú ọpọlọ wa ní mu pé mo fẹ́ dá dúró mo fẹ́ dá se láyé mi mo fẹ́ fọwọ́ ara mi jẹun tó bá dọwọ́ alẹ́ ẹ̀wà náà tí a ti mú kú mu tramadol tí a mú scorn tí a mú codeine tí a mú kókó gégé mu wọ́n máa ṣe bí wèrè ha filẹ filẹ filẹ filẹ baba mi lórí. àmì sì ń bẹ níbi tọ́pọ̀ ọlọ́run fún ẹ ní sani wọn bá tiẹ̀ wọn lọ sọ bẹ́ẹ̀ ń kó ẹrù ti ń fún yín náà ẹ tún fẹ́ dọwọ́ rẹ délẹ̀ bá lọ́pọlọ kò sí ààbò ẹ̀yin wo ni wọ́n máa sọ lẹ́yìn tètè pèrè ayín lẹ́ranko ẹ̀yin tọrọ tọrọ tẹ́tí ara yín pẹ̀lú ìbọn kàkà ọmọ ìlú méjì wọ́n kàn ẹ wá ń tàbọn ẹ wá ń rẹ bọ́ọ̀sì bẹ́ẹ̀ bí wàá tó yẹ pé ẹ fẹ́ pọ̀ didi ìlú rẹ ọmọ ìlú kan náà ẹ ń jà ẹ ń yọ̀gbọ́n síra yín jọ ọ̀tá débo lẹ wà. ọmọ ìlú méjì kan ń jà sí wàsá wọ́n ń jà sí man u àti àti Chelsea ó sì di fìhìn ìgò níkùn ló bá pa. lásìkò olè ọ̀yọ̀gò jáde kọ́ fèsì ẹ̀ káyé lè tiẹ̀ gbójú ìgò ní ìpàdé olè kálukú sì ń yàgbé ara ń yàrá rẹ ẹni tí ò yàgbé ìtọ́ngbẹ̀mí dẹ́kun póòdà èéṣe tó kọ lọ yín bá pé tẹ́ gbógun tira yín ọmọ ọ̀fà ọmọ agboolé ságboolé ọmọ àdúgbò ẹ wá ń kọ lẹ́tà ọjọ́ ìbànújẹ́ lẹ́tà tó tẹ́ pàdé tẹ́jẹ́ ó sùn ní títì sórí yín pé. sórí yín pé ẹ wá ń dàgbòrò ooru àfi ń sùn láago kan ọ̀sán wọ́n ní wọ́n tún dé ọmọ ìbànújẹ́ wọn ò jẹ́ agbádùn ǹjẹ́ ẹ bá ọ̀fà bẹ́ẹ̀ ẹ wá sọ ìjà sunday sunday. wahif sudin ìlú ni kò mójútó ẹ̀sìn ẹ̀sìn ẹjẹ́ ó dùn yín la kọ́lọ̀ nǹkan máa sọ yín kéèyàn ó tó sọ yín wahif sunas ká wá sọ ìran wa ìran tó lúkálùkù ti bóde ẹ sọ kẹtọ ọmọ tí ó gbéran ga lọ́la gbogbo olùtún bá ti bí ọmọ tó yàn àbágbélé tí ò bí ọmọ tó yàn wọn fọmọ ọlọmọ sọmọ. wà á máa ń dọ̀ ìyá àlè hukú kọ́ ìbúlẹ̀ àbídọ́yìn àti. wahif sulman ẹ tọ́jú owó yín inú mi ti ẹ̀ dùn tí ẹ yẹn ráyè pariwo àsì torí baba mo ti lónú àsìkò wọn twelve thirty lé ẹkún kù nílẹ̀ fún mítìn tí wọ́n ní a ti lo àsìkò yín bàbá. yubula abidoye ati. ṣé tẹ bá lọ tán kábíyèsí ẹ fọwọ́ sí kí n mọ fún aláwọ̀dù àbí kí n dúró kẹ́bi dé torí mo lè dúró kò ní o. kàdákàmù ti hànú. من إله الخليقة كذا كامتهان من إله الخليقة nígbà tí bàbá múra àti lọ ní ọ̀nàrẹ́bù Hassan Hassan Oyeleke Yẹmi Oyeyẹmi Oyeleke ni wọ́n ń wọlé sí ti ń kún bọ̀ àwọn mìíràn ń bọ̀ lójú ọ̀nà. ومن ضيع الحقوق يبلى بضيعة كذاك امتحان من إله الخليقة كذاك امتحان من إله الخليقة. ẹni bá yóò bá ànábì òní wàmọ́ dọ̀yà àlehókùkọ́. nurudin máa gbé bọ̀ nísìn. yubula abidọ̀yẹ àti. máa gbé kínní yẹn bọ̀. kàdà káwùtì hánú minila ilekali kati. amana. kàdà káwùtì hánú minila ilekali kati alẹ́ sí ló yẹ. wọ́n máa ń dọ̀yọ́ lè okun kọ́ yòbọ̀lá kábíyèsí. ṣé mo lè máa là ń kán lọ ìkànnì wọlé bọ̀. wọ́n máa ń dọ̀yọ́ lè okun kọ́ yòbọ̀lá bídọ̀ àti alhaji hasan oyereke. Kada kaunti hanu. leader wa ni kwara state house of assembly. mi ilà ilé xali kọ́tì. kàdá kaunti hanu. mi ilà xali kọ́tì. jama balógun náà ni n lọ. tahadu tahabu. بينكم دون كل فتير وأت لمحتاج ولو شق ثمرتي ẹni bá yòǹbó ànábì ò ní ṣòfò. sallallahu alayhi wa sallam. tó bá ti yòǹbó rẹ mọ náà ni. sallallahu alayhi wa sallam. ẹ yòǹbó ànábì tó. tàádùn tàábù bainakum duna kulli fatin. alájú wa hasan. wa a'tu li muhtajin ọmọ gbàrú ọlá. wọn la ó ṣì kọ sámúrátì. wọn àtún limuhu tájì ó ṣì kọ sámúrátì ẹ̀yin ó sí yù ẹ̀ sì yòǹbó ànábì. kàdálíkà tààwọnù àlọ́líbírì wà túkọ̀. ẹ̀yin ó sí yù ẹ̀ sì yòǹbó ànábì. wàlá tààwọnù aláfin lè sáwọ́ àti wàlá tààwọnù aláfin lè sáwọ́ àti. jàmáà wa kí ló dé tẹ̀ dá mi lóhùn ẹ jẹ́ ká jẹ́ Hasan ó gbọ́ mi ọ̀nàbà Hasan Oyeleke Now, wà á máa ń dọ̀yà lè hukú kọ́ yòbólà bídọ̀yìn àti. alájọ Hasan eh, eh. n tí wọ́n bí mi ètò ààbò. mo ti sọ̀rọ̀ tó pọ̀ kẹ́tọ́ dé mo sọ tìjọba mo wá sọ tàráàlú tàráàlú ní ìrún lọ́wọ́ lẹ́ fi dé. ètò ètò ààbò mọ́fì ètò ààbò mo ti sọ tìjọba mo sọ pé ìsẹ̀mí ayé wa ọrùn ìjọba ló wà gbogbo tí ó bá ń ná wọn tí ìsẹ̀mí wa ò fi ní ráre wọ́n gbọ́dọ̀ sí fún wa. Now. كذاك متهان من إله لخليقتي gbogbo ẹ̀yin àlùmọ̀ nabi muhammad. sallallahu alayhi wa sallam. ó kà mí lábẹ́ ti yòǹbó rẹ. sallallahu alayhi wa sallam. alhaji hasan. alhaji hasan ocu ti ń lọ ti ń bọ̀ èkó mọ̀ lọ bọ̀ mọ́ mo ti débi tí n ti bá yín sàwọn ètò yín mo ti dójú ètò gangan báyìí ẹ lọ jòkó torí ọlọ́run. wà á máa ń dọ̀yàn lè hokú kọ́. fáànù òfé sí i mọ́. yòbólà bídàn àti. lára ẹ̀ ní tá a bá fẹ́ kìlú ó máa dàrú mọ́ irú ètò ẹ̀sẹ̀ tẹ́ ẹ̀sẹ̀ sí skul kọ̀ọ̀kan o káwọn tí a lówó nù ló bóde kí wọ́n gbé ètò ẹ̀kọ́ kalẹ̀ bàbá ọ̀ṣọ́lọ̀ mo kì í kí wọ́n gbé ètò ẹ̀kọ́ kalẹ̀ fọmọ tálíkà táwọn olówó bá ń lọ skul tí fi ń san two point five million ní kọ́tà kan lórí ọmọ kan èló ni twenty thousand ọmọ mẹ̀kúnnù tí ò lè san gbogbo ibi tí o bá ti sí ẹ̀kọ́ fáwọn ọmọ olè ni wọ́n mọ̀ jà dámilóhùn wàmà ọdọ ìyá àlehókùnkà. alájà hasan. alájà hasan. mo ń fi ọ́fíìsì tẹ wàyí bẹ̀yẹ àtọ́lọ́n tó sọ yín déèyàn. àtọ́lọ́n tó sọ yín déèyàn. ẹ lọ wá rú yín bíi fifty. bẹ́ẹ̀ni. ní ọ̀fà tẹ́ da ẹgbẹ́ lẹ̀ ẹgbẹ́ kí ni ìtẹ̀síwájú ọmọ ọ̀fà tẹ́ mọ sáàtì fọmọ tálíkà kí ni ń jẹ̀wọ́ níyà sówó skul ní asán èyí tẹ́ ń ṣe lọ́kọ̀ọ̀kan agbọ́ àti ní kọ́mítì ìrànlọ́wọ́ ọ̀fà àti ní. ẹ̀yin ẹ dálẹ̀ ẹ wárú yín ká ọmọ ọ̀fà ọpọlọ ń bẹ ọpọlọ ń bẹ àìsí ẹ̀kọ́ ó sàn dọmọkọmọ. Allah. ọmọ tẹ́lẹ̀ ní medical doctor wọ́n kún ọ̀fàfà ọmọ tó wọn pé wọ́n kún lu yìí ẹkún àìrẹ́ ni tọ́ wọn ni wọ́n ń sùn. irú dáadáa bùtà yà bùnà yà sọ̀gìrà. nígbà nka ka ọ̀rọ̀ ní ọ̀fà grammar school pé ntòjì ń fẹ́ràn ọmọ tálíkà ẹ̀ wá ń sun ẹkún pé mo rántí ìjọ tí aṣọ sukù mi ya tó yẹ pé èmi mi ya jù ni ń wá rówó san ń tiẹ̀ san ọ̀gá mi kan wá ló náà ṣe láyé àṣẹ ọlọ́run sì ní dé èèyàn. máa. tí mo sọ ń nísìnyẹn ni nígbà tí ọlọ́fà ń pìtàn fún mi pé ọdún tí ọba ọláwóore jẹ àwọn akídàdì àwọn gbogbo olúwa pàdé wọn à ń wà nú ọmọ tí tó wo kóòkì lọ́ọ̀kan tí sì ń sọkún pé yé kóòkì yẹn mọ̀ ẹ́ bàbá ní kódà ń sunkún lásán àwọn amú tán ń fọwọ́ ro tinú rẹ mú báyìí kábíyèsí tó wá rìpíìtì tán lónìí àsórí adé ní ro kóòkì mu kí ló dé táyìntì alówó nísìnyí tẹ́ ẹ̀ ronú pọ́ ọmọ tálíkà lè dèèyàn ojú ó padà tì í tẹ́ ẹ̀ bá tọ́jú wọn. irú tá a dábùtà yáàbù náà yà sọ̀gìrà. mo rọ̀ yín ni mo sì bẹ̀ yín pẹ̀lú ibi tẹ́ ẹ wà àti ibi tẹ́ ẹ ń lọ ẹ pera yín jọ tó dàbí yín kẹ́wàá mọ ìyẹn àwọn òtẹlẹ̀múyẹ́ kó lọ máa wà ọmọ tálíkà tó ṣe pé àìlẹ́kọ̀ọ́ ló sọ dáadáa wọ́n ń jí kaṣú kan wọ́n ń jí adìẹ ó lọ jí su èló ni su tí wọ́n fi lù pa. kọ́mítì tẹ bá dálẹ̀ ń ẹ wá ṣètò ààbò òní adé o owó epo tán kò ran àwọn tí ń sọ a wọ́n gbọ́dọ̀ máa ṣe nǹkan fún ẹ kó máa jẹ́ fẹ́ kúlé lórí Ramadan ní lọ nísìn kí wọ́n á dá báàgì sẹ̀mó one fifty jọ báàgì ráìsì hundred pé ẹ̀yin ẹ̀yin neighborhood watch ẹ̀yin vigilante ẹ pín ẹ máa fi jẹ sàárì tọ́wọ́ bọ́ takò wọn ò bóde ni pé kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lára ètò tá a fẹ́ kẹ́ ṣe nù. No torí pé àwa ká gbé mọ́mọ́ àwa ká gbọ́kọ́ àtàdá àwọn táwọn di ìtàpé ẹ lọ́mọ sọ̀yàn á níyàwó àtọmọtàn fẹ́ kó jèrè àwọn tó o bá ti rí ìtọ́jú tó pójú owó ẹgbàgbé rẹ kò lè sẹ́ẹ̀bù. kọ̀ǹtàdá o máa ń tó àdùn fíìlì kò bára yìí. kálukú wa sọ̀sọ́ kú sọ àwọn arí olè ẹ wá họ ta ni wàá dúró ta ni ó fẹ́ kíyàwó òun ó di opó ọ̀sán gẹ́gẹ́ kó mọ sábìsì ẹ̀ lẹ́yìn ikú rẹ̀. ta ni ò fẹ́ jẹ wọn mọ́ wọn tẹ̀yìn ó dúró sí pé mo fẹ́ kú wọn ti tọ́jú rẹ kọjá rẹ̀ rẹ̀ ni mo ń bẹ̀ yín ni mo sì mọ̀ pẹ́ sí i kí wọ́n má wu ọ̀fà níran òhò lọ́fà wà òhò nílùú ìwà òhò nílùú ìwà bàbá ọlọ́jọ́ tẹ̀yìn bá bòde lóru lọ́fà ńgbà kan kó tó délé rẹ̀ ọ̀ọ́kan ọdẹ bí ọ̀nà méjìlá wọ́n tún wá béèrè bó lágbólé yín sẹ́ẹ̀mọ́ lágbájá rí ẹ̀ wá ń sunkún nísìn ẹ̀yìn ò sọ́de tani tani tani ò fẹ́ kọ́ mọ̀ wọ́n ṣe dókítà kó di baba dókítà kó fẹ̀yìntì tani ò fẹ́ kí wọ́n là níkùmọ̀ lórí kó mọ̀ síwín ètò ààbò mò ń sọ tìlú wa ni o gbogbo olùtẹ̀ rí tí wọ́n mú olè níṣẹ́jú kan o wọ́n ti tọ́jú àwọn tí wọ́n ń ṣe kọjá pé wọ́n fẹ́ kú torí ìlú ẹ má jà tanra wa o ìwọ́tọ̀ kan lọ pati lásán aago mẹ́rin ọ̀sán lọ tó jì ẹ wá fi wú ẹni tó sọ̀dẹ̀ fòdìdì oṣù kan tí ò súnlé aago mélòó ni kò wọ́n jí. ẹ̀yin lẹ mú tọ́pìkì wa lẹ́ni sọ̀rọ̀ o. kóńtà dá ẹ̀yin ẹgbẹ́ kọ̀ọ̀kan yìí tẹ́ ẹ bá ní ní oṣooṣù a máa dá five five thousand láti fi rẹ̀ lúlọ́wọ́ fún ètò ààbò ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin lẹ mú fìlà tó yẹ yín ẹ mú àǹkó ẹ gbá láwìn kápẹ́ ní ẹ̀yin ó sì yù nìkan bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí pé ẹ fẹ́ máa dá five five thousand lóṣù fún security ìlú yìí àti ní tó lé ní two fifty thousand ṣèlú ò ní ga ǹjẹ́ yìí náà dáwó wọ́n máa lé yín kábí ọmọ ẹ mọ́. ní kó máa yá báyìí. kòtàdá ọmọ tó a dùn. alásìlọ yẹsẹ lọ nínú. ìlẹ̀kùn bàrà yìí. àwa náà làá ṣèlú wa àwa làá ṣèlú wa tá a bá ti di pé ẹgbẹ́ kọ̀ọ̀kan kì í ṣe ó sì yù nìkan ní gbẹ jésì òun náà tún bẹ àwọn ẹgbẹ́ mi náà bẹ ẹgbẹ́ mi ńláńlá bẹ káwá ní ẹgbẹ́ kọ̀ọ̀kan five five thousand lóṣù sọmọ ẹgbẹ́ ẹlẹ́lógún o five hundred lóṣù nù tẹ̀bá pé forty two two two two two hundred and fifty naira lóṣù èló wá nù nínú owó tẹ̀ fi ń sòsì máa pè mí lọ fún mi máa sọ̀rọ̀ mi mo lówó mi ẹ̀ ló lówó tẹ̀ mi ń ṣe bá a já o káàkiri ayé. kó dada ọmọ tó á dùn fílì kù bàrà yìí. bàbá rojò kí n ráyè tú alẹ̀ ẹ̀ ń wọ́n dẹ̀ bí tó mú bàlọ́ ni ó ti yìn lẹ́yìn ọdún mẹ́rin ni kò sí ń pàtó lè yìn bẹ́ẹ̀ ìbẹ́ tó ti sá kì í ó ti gbó kò sí ń pa ẹ ti àwọn èèyàn ta kò sí ọta ẹ tì wọ́n ta ẹ fún ọ lóògùn ayẹta ẹ tì wọ́n ta kò sí kí wọ́n jẹ kí wọ́n lè lé olè bẹ́ẹ̀ sẹ́ sáré ní ṣubú torí wọn ò jẹ́ ń ẹ wá ní wọn ò rí pàṣẹ nù lómi lẹ́nu wọn máa ṣe. wà ìdá mọ́ àdọ́tàdà ṣàkà àlìfẹ́. ẹ̀yin lẹ pè mí o. takabira fi ìzúmúra tí ìgbà ọ̀gá yìí. tàbá délùú mi tẹ̀má ń ṣe súná lásán wọ́n ní owó kìlú ọ̀gá wọ́n da two two hundred wọ́n ní pọ́ọ̀sì tí wọ́n ń dá sí owó yìí ni wọ́n ń lò tí wàhálà bá dé pọ́ọ̀sì ọ̀fadà. kálọ̀lẹ́ alájẹ àsánù fún sílé nísìn káwá ní owó ọ̀fà o apá five hundred thousand káwá wọ̀ wọ́n lódodo ká máa kó jọ ká máa kó jọ bí ọ̀dẹ́ bá fẹsẹ̀ gẹ́gùn àárẹ̀ àyè tọ́jú rẹ̀ èyí tí wọ́n lóru tó lè lẹ́kọ̀ọ́ àárẹ̀ àyè tọ́jú rẹ̀ èyí tí ẹ ń yìn ní nǹkan ní bàrà àdí ara yè tọ́jú rẹ gbogbo tí ń sọ àni mùsíbà ṣe ká rí ta ló dá sí yẹn. Hmm, wọn ò ní lè dá tó lè bá fọ́ ṣọ́ọ̀pù ní títì a ẹ̀ rí pé ẹ̀gbẹ́ jí a lọ́fà yẹn wé a ìwọ iná ìbòde kọ́ sọ wò. ó dá ìwọ ní ṣọ́ọ̀pù di ọlọ́dẹ kọ́ máa sọ nǹkan rẹ̀ tá a bá rìn yẹn bọ́ sọ ọmọ sọ dúkìá rẹ̀ bó bá ṣe dùn ó ṣe sí síbí ọlọ́ ní nǹkan rẹ̀ ó dà bọ́dọ̀ bá wá máa sọ lé ara rẹ̀ tó o bá lè dá ẹlòmíì tó bá rí ayán tó rìn lásán báyìí yóò dákú ni ètò security dẹ́n sọ ìjọba ní tiẹ̀ mo ti sọ fún wọn ìlú náà ní tó yẹ kí wọ́n ó ṣe ìlú náà ṣe ẹ̀yin ọmọ ìlú tẹ́ ẹ tóbi níjọ́ tẹ́ ẹ ra mọ́tò lẹ́ẹ̀ máa dunnú ẹ̀yìn rántí jọ́ tí wọ́n ní jẹ́rìí gùn ẹ̀yin lẹ́ẹ̀ gbèlú ẹ̀ tún lù ú ṣe njọ́ tẹ́ bá ìnáwó tẹ́ bá dé ṣé ẹ lọ sùn ẹ̀yin ó di láàrin wákàtí kan tẹ́ bá sùn lù kò sí tí ò lè sẹ̀mí yín torí kí ni ẹ̀ rà kalẹ̀ ẹ wá ní kàfá ẹ̀ gba Yorùbá kó sọ́lé káwọn bá benefit yín ẹ gbọ́ ẹ ẹ ẹ ẹ ẹ ṣe kí ni. ẹ gba Yorùbá ẹ gba yorùbá àfi bòròró iná kwana ní afaru ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tẹ̀fítẹ̀fí ọ̀gá ọ̀gá ọ̀. ẹ̀yin tẹ́ ń rówó nílẹ̀ yorùbá tẹ́ ń ṣèdè yorùbá tá a sì lẹ́yìn tó lè sọ́ọ́dẹ tó mọ̀ gbà bóyá bíi ten thousand fifteen kẹ́tù fi wáṣẹ́ fún wọn ẹ̀ tó gbà wọ́n ẹ̀ wọ́n á lọ gbèdè míì ṣé bàbá yín ló bí ẹ̀wọ̀n. ẹ sì kọ́lé tó wọ́n gbé àtìyàwó àtọmọ ẹ wá rí ọdẹ kan lọ́fà tẹ́lẹ̀ pé máa gbé bì ilé ní ìyàwó àtọmọ ó tún máa gba sálárì ṣèlú fámìlì náà ní sẹ́tún ti ràn wọ́n lọ́wọ́ ẹ lè gba Yorùbá níbi tẹ́ ẹ ní kàdé ẹ fẹ́ kó mọ iye tẹ́ ń kó wọlé lóru ẹ mọ̀nàkà ẹ̀. ṣèbó yẹ ká lè gba ọmọ ìyá yín tí wọ́n lè pé kódà bọ̀dá wa o ilé ìmáàmù ní ti ń ṣiṣẹ́ òun ni gateman ẹ̀ á sì fún yàrá ń bẹ bùkátà oúnjẹ alẹ́ òkú òun bẹ̀ oúnjẹ sàárì òkú òun bẹ̀ ẹ ti fún yàrá méjì òun àti ìyàwó àrílẹ̀sùn ti kú òun bẹ̀ ẹ̀yin náà tún sànú èèyàn nù èwo náà arákìnrin tẹ̀ ń kó káwọn yìí náà tẹ̀ lé tírèsì wọn tí ẹ bá sá lọ tó bá gbọ́ ọmọlé alápẹ̀ ṣiṣẹ́ tó bá rí mọ́ oní fámìlì àwọn tẹ́ ẹ gbà yìí ta ló stand fún ìran wọn wo lẹ tí wọ́n dùn yín tí wọ́n sá lọ àwọn tí wọ́n yìí lẹ́rù wọn ò lẹ́rù wọn ò níran àwọn lè wá lọ gbà ọ̀sẹ̀ mọ̀ ẹ́ farú ẹ̀ mi nínì mi nínì mi nínì ọ̀gá tẹ̀fí tẹ̀fí tẹ̀fí tẹ̀fí tẹ̀fí àwọn tó mọ̀ lé yàn bí ajá bá mú ìwé wẹ̀. wàyídà má àdọ́tàná ṣàkà àlìfẹ́ takabi àfi ìzúmúra tìlí ìgà ọ̀gá àwọn tí yóò bá níbi òsínú bíi ni. khayru ma warasa rijalu banihim ẹ̀yin ẹ̀yin ọ̀fà ẹ̀sìn dá mi lò. adabọ. wahif sunmẹ́lì tí ìjọba wa ṣe fún wa tó jẹ́ owó fún ìlú ẹ̀ mọ́ bàjẹ́ mọ́ ẹ̀ mọ́ ba nǹkan jẹ́ jù gbogbo tá a ti ní nǹkan àjọba ẹ bàjẹ́ àsìkò tí ẹ ní kó máa gbé ilẹ̀ kalẹ̀ kó sànú yín ẹlòmíràn mọ̀ wá ya ìdí báyìí ní títì ṣẹlẹ̀ fẹ́ kólẹ̀ ní fẹ́ẹ́ ìgbẹ́ níyà ìgbẹ́ olómi tó ti si ọ ilẹ̀ jẹ ní sáré. mutasi alága wọ́ọ̀dù mẹ́rin la ní ẹ lọ wá ilẹ̀ tó tóbi wọ́ọ̀dù kọ̀ọ̀kan márùn ó ti di márùn báyìí ẹ lọ wá ilẹ̀ tó tóbi wọ́ọ̀dù kọ̀ọ̀kan tí ó jáàyè ilé ilẹ̀ sẹ́rí ilé ilẹ̀ tẹ́yìn wò táwọn àbí sí ń bí hùn náà kan tún mi rówó ń dalẹ̀ àkàn wàá kọ ìsọ̀ kéékèèké síbẹ̀ wọ́n máa sa pangolo tó wúlò wọ́n máa sa ike tó wúlò wọ́n tún lọ tún ta ni. ẹ má jẹ́ wọn fi sẹ́ pààyàn tọ́ba sì sì tẹ ilẹ̀ mọ́lẹ̀ lọ́fà ìgbẹ́ ó sì fò bọ́ lójú fò. èyí ṣègbè ilẹ̀ ilẹ̀ tó ṣe é sun ẹ̀ ń ba nǹkan ìjọba jẹ́. ẹ ń ba ìjọba jẹ́ ìjọba náà ń tíráì nítorí pé ẹ fẹ́ ṣe òpó ná ẹ̀sùn mọ́tíkà sì ń wú títì o ẹ mọ iye ọdún tí òfin ní rí di mọ́ èyí ṣe dì gan ìyá wèrè kó di. ẹ wá yọ páìpù jọba ẹ fi tv n tẹ́ fi fa omi ẹ̀yìn kan yọ ẹ wá tv ẹ wá ní yín lana èpè ìjọba mẹ́yìn gbogbo nǹkan ìjọba lẹ bàjẹ́ ẹ lọ gé kébù kéèyàn oge odidi waya dé wáyà kẹfà torí ọlọ a sì sọ fún wọn àwọn náà ní ẹ jòkó yìí wọn sì kó gba tèmi táwọn ìfèrè mú ọmọ búrọ́fà ẹ bá bẹ́ẹ̀lì wọn mọ́ kí ló dé tẹ̀ ń gba bẹ́ẹ̀lì wọn sẹ́yìn lẹ́bí ẹni. ni. ọmọ yẹn kó jí òkú tó yọ àdá tí ń bẹ kàù kàù bí ewúrẹ́ tí ń kún bí ẹran fa jọ kẹta ní tó yẹn nínú ìlú ṣé kò sọ fún àyókù kan máa pààyàn nu dókítà ẹni tí ń sáàyàn bí ẹran ah, mo wá ní oṣù ẹ̀ wá dé wá máa wọn ò yẹ ní ah, wọn ò kan nita wọn ò bá tiẹ̀ jẹ́ ó wá tún wá gbádá ó là lọ o àtọ́ sọ pa àní kọrin tó òkú bàbá tí a bá orí òkú lọ́wọ́ aláàjì ẹ̀yin tí a ní ńlá nínú ìlú ẹ má ronú pa burú ò lè kàn yín o àwọn tẹ́ ẹ rí tẹ́ ń tọ́jú wọ̀nyí tí wọ́n ń fi àdá léèyàn ká tẹ́ ń pọmọ wa nìyẹn nítorí náà ń bá rán wọn sí ilẹ̀ ní síláyé mọ́ ẹ má rò wọn ò lè kọjú sí yín o tẹ́ bá béèrè owó tẹ́ bá fún wọn wọn lọ bá ẹgbẹ́ wọn ń ta kó pa ẹ àmẹ́ ẹ̀ ní kan wọn bẹ́ẹ̀. ṣé mo lè rábà náà torí gbogbo yín lè dákẹ́ nísìn bó lọ wí ọmọ mi. wẹ̀yìnà máa àdọ́ta náà ṣàkà àlìfẹ́. ọmọ mi. takabira. ọmọ mi. fi zumurati gàógáyì. kí ètò lè máa bẹ́nu lu islahu nafs ẹja tó mi wá sí i. wa islahul jasad. Allah. ìmúra wèrè ẹ̀yin ìjọba ẹ pàṣẹ sílé ìmúra ó ṣe pàtàkì nílẹ̀ yorùbá káwá rí ọmọ kó wa lọ kun apá kan ní dénjà irun dénjà iná ní dénjà kò ṣeé fọwọ́ kàn irun dénjà ó wá mú apá kan báyìí ó wá lẹ dudu dúdú mọ́ ó wá ní àgbákò ló ń bọ̀ òun o. nílùú ta níjọba mo béèrè ọ̀rọ̀ kan bó ti wọ́n ti lè dá mi lóńdò ní èyí ṣe lè máa ṣènáwó kárí ọmọ méjì kó nílérè ò gbọ́dọ̀ kọrin ẹ̀ gbọ́dọ̀ lùlù àwọn méjì péré wọ́n sì bójú àgbo jẹ́ ẹ sì ń wù wọ́n síbẹ̀ ẹ lágbára ni àsọ̀lẹ̀ ni ẹ wúlò náà nù. aláṣẹ̀náwó kan jò ni mo kú olójú àgbo tán àwọn ọ̀dọ́ ẹ sì lọ kó níwájú àwọn àfa níbi ibi tá a ti ṣènáwó náà ni wọ́n sì kó owó ní bá kìsì alójó náà máa ń gé e jẹ ìwọ̀nba owó tó ọwọ́ ọwọ́ ọmọdé lọ́rìn ní bá ń gé e ní ọwọ́ jẹ náà wèrè mo kàn pé mo pò mẹ́rin ni mo náà lọ lé ẹkú ọ̀nbẹ ṣùgbọ́n wọ́n kówó sá lọ tí ì bá ṣe ọ̀dájú àti pé àápàáyín kankan láàgùn bí ṣe ń láàgùn kan pa owó lábẹ́ lábẹ́ kádópì bí wọ́n sì máàtì ojú àgbẹ̀ wọ́n sì kó owó nílùú sáfà bí wọn bá gbowó lẹ níjà búlọ́ọ̀kù nílùú yìí náà nífa ẹ yájú sí bí ṣe ń kéwọn o tẹ́ ẹ bá yájú sí self defence bẹ kálukó defend ara rẹ o ṣùgbọ́n tá a bá defend ara wa attack àti counter attack kò jù kan lọ o. èmi ò kàwé o ṣùgbọ́n attack ń bẹ counter attack wà. tẹ bá act sí wa tá bá react sí wọn yóò ju ní tẹ fẹ́ lọ o kó wa tó di pé wọn ni ah, àwọn àwọn ṣe báyìí fáwọn èèyàn kódà wọn wọn wọn wọn wọn fọ ẹnìkan lóńdè ó di mùsù ẹ wọn mú ẹnìkan wọn kàn kó ọ̀rẹ́ lásán wò báyìí ó kàn dé joni kálukú náà ní nítorí fi jà lọ́wọ́ ìbẹ̀rù Ọlọ́run ní o. tọ́ba lọ mọ̀ yẹn lù tọ́ ya wèrè àwọn kan ní má lù la o tọ́ba lù wọn ọmọ ẹgbẹ́ fi kú kálukú ló níbi tó rìn dé àwọn ẹmẹjẹ akọjú tí òdà síra wa nù lu ẹ ti ká wọn ẹ tètè pín ẹ jòkó ẹni tó gba búlọ́ọ̀kù àwìn tó gba yẹ̀pẹ̀ àwìn ẹ tó wà ní òní kọ́lé ogun sì ti mú kò rí bí sùn bí ìbá ṣe pé yàmú yẹn ìyẹn ṣe máa kalẹ́ kó fi àpò yìí kó máa sunú rẹ kò ní òun mọ̀ rẹ yòókù tọjọ́ pé fìtínà mu kọ́ sẹ́dọ̀ wọn lẹ́tọ̀ lọ́mọ dàlámù. ẹ jẹ́ aṣọ́ra wa o ta ni ó kọ́ gba àwọ̀dù láàrin àwọ̀dù ní ó ṣáájú ní àbí donation àbí launching alága alága alálùbọ́sà elétò dà alága mi tún dà sóun ló lò lẹ̀kẹ̀ oyè wo lọ jẹ́lẹ̀ ẹlẹ́mọ̀sọ́ musari lẹ́kẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ lọ́rùn ẹlẹ́mọ̀sọ́ ti bó ti sálẹ̀ àgọ́ ọmọ ológun ládùúgbò wọn atọ́pinpin dàníyà ẹ̀ àbámu nílùú ẹ̀ mọ̀ bínú ẹ̀ mọ̀ bínú.